wá kẹ́lẹ́ ọbọ sáńpẹ̀ ọ̀dà bí ọ̀dà tó àwọn òṣìṣẹ́ ìgbàgbọ́n ṣẹ̀ṣẹ̀ gbogbo ẹgbẹ́ rọ́bì ìjábọ̀ sùnà lọ́lọ́run bá ní kò sí eléyìí ẹ̀rọ ti jẹ lẹ́yìn náà mẹ́tì tó kọ́rọ̀ wọ́n jẹ́ pé ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ yẹ́sẹ̀ máa ń sọ ní ìbàdàn mìíràn àgbẹ̀gbẹ́ sọ ní lójú bàjẹ́ àwọn ti ṣẹgbẹ́ lọ́pọ̀ jù fún ọ̀sẹ̀ Islam eléyìí ọ̀dọ́ ẹgbẹ́ jẹ́ pé lẹ́nu tó wá sí rárá lásán lẹgbẹ ideology lẹgbẹ ọkàlọpọ ideology kan aláti ṣe wọ́n wá tẹ̀ bàtí lẹ̀ wọ́n á ń pa àwọn èèyàn lọ sí kan dé wọ́n á nù ní kíláàsì ẹ̀sẹ̀ ìjábọ̀ sọ́nà nígbà tí bóòlù ti jẹ́ pé ìsìn náà ìlọ́wọ́ àtúntọ́nà tó rán nàbí ìmọ̀nà wa wà lọ ideology tẹ́lẹ̀ kàtó wa láti ìgbà mo yé wa ìlànà àmẹ́lì làbọ́dọ̀ sí ẹni bọ́ ní bá ti ṣe dáhùn ẹ̀kọ́ àti ìwà ló ti tẹ̀sí náà lórúkọ pé káàtì ọmọ ẹgbẹ́ kan ọ̀dà tó kọ̀ máa ń ṣe sí eléyìí ẹ̀ ló ti ṣe àwọn òkú ẹni bọ́ ti kọ́ lọ sí ẹgbẹ́ ń tẹ̀lé ẹ̀sìn yẹn ti dà lọ kọ́lọ̀ lọ́ ní táwọn bá ti rọ́pò náà lẹ́yìn náà wọ́n pè ní ẹ̀kọ́ àná ìsìn tó á túmọ̀ sí pé nǹkan tó dáa ni gbogbo nǹkan táwọn máa ń ṣe láyé náà máa ń sọ tó kọ́ tó dáa àbẹ́yìn ọ̀mà bẹ́ẹ̀ tẹ̀wọ̀n kó máa sọ lẹ́ẹ̀kan tó gbogbo ẹ̀ ló kura rẹ̀ ní alùpùpù ẹ̀kọ́ àná ìsìn mi ìgbà tó bá alùpùpù náà làwọn náà kura wọn tó bá kọ́ lórí àti alùpùpù náà bá wọn fẹ́ gbàjọba everybody kọ́ wa fẹ́ẹ́ fi tẹ̀blíkì làwọn náà everybody kọ́ wa fáwọn ọ̀dọ́mọ àwọn òkúrọ̀ sọ̀rọ̀ tọ̀hídì kọ́ tọ̀hídì máa ń yá yìí gbàgbọ́ tí wọ́n yẹ tọ̀hídì máa ń yá yìí ẹni tó sì ní ìyẹn púpọ̀ bí wọ́n sọ tí ó lè fọ́n sálẹ̀ lò kò ní sọ. wọ́n ti dábàá ṣe rákà alákọ̀ọ́kọ́ tí wọ́n dábàá lọ sí rákà ẹlẹ́gbẹ̀ẹ́ kí lẹ́yìn ti ká gbọ́wọ́ sókè àwọn pẹ̀lú àkọ́kọ́ gbọ́wọ́ sókè ọwọ́ anìkínlẹ̀ rí rẹ̀ nítorí bá sọ ló bí mi lé. tọ́jú ká gbówó tó tó tẹ́fà ti rántí alákòókò ná láti ṣe lórí alẹ́lẹ́gbẹ̀ẹ́ àwọn lọ sí ìdúró kótó pẹ̀lẹ́ ní ẹnì pọ̀jù tẹ́rí tó gbórí sókè láti ìforíkalẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ rántí alákòókò yóò bá gbọ́wọ́ sókè yóò sì ti sẹ́tìlì ìṣẹ̀ra yóò jókòó ẹ̀rí nígbà tó fẹ́ jókòó yóò sì kíni yóò bọ̀ sókè ó tó kélé ìgbà tó ń bọ́ borí kalẹ̀ lálàkọ̀kọ́ tó jókòó láàrin borí kalẹ̀ nílé kíláàsì tí yóò sè yóò tó gbọ́wọ́ sókè kótó tó kélé àsìkò tí yóò wà ní dúró tó sì sẹ́ni àgbọ̀n ìfàkàmìlà ọ̀gbẹ́ná wọlé kẹlẹ́hàmì ọlọ́ọ̀bù ìbọ̀ ṣé ń bọ̀ wá sí orí kalẹ̀ kí lẹ́tọ̀ọ́ tó ṣe lẹ́tọ̀ọ́ tó gbọ́ wọ́n sókè tó iṣẹ́ ìbéèrè ẹ̀mú lóko ilẹ̀ ni wọ́n ti pọ̀ àdéhùn náà wá sáǹpẹ̀ ní àdéhùn màálí ابن الحويرث مالك ابن الحويرث رضي الله عنه قل لي أنا وصلنا وضوء حديث بعد رسول الله صلى الله عليه وسلم kẹ́yìn ayé àná ọ̀pẹ́ sígbà àná ti sọ̀lá yìí àwa kí èsì sọ̀lá yìí nínú sọ̀lá yìí dáná yọrù fà òyẹ́dẹ́ yẹlẹ́ yìí fi kúlì ọ̀pẹ́ wọ̀rọ̀ sọ̀lá yìí máa ń jọwọ́ lókè gbogbo gbàdúrà lórí lọ́la gbogbo gbàdúrà lórí gbogbo gbàdúrà lórí lọ́la gbogbo gbàdúrà lórí ìdí nu tó sọjá gbé gbàtí lọ sí orí kalẹ̀ yóò sọ bọ́ ìgbà tó bá kórè kalẹ̀ náà tó bá kórè lókè yóò sọ bọ́ tí máa tó lọ sókè orí kalẹ̀ kéde yóò sọ fọwọ́ sókè tó bá fi gbórí sókè yóò sọ fọwọ́ sókè ọ̀pọ̀ yẹ wa eléyìí ní adéṣe ta ni màálé ẹ̀fọn sọ̀wá ilé tọ́kù yẹ fọ́ àwọn ọ̀rẹ́ àdìsọ́mù tẹ̀sán yìí àtàwọn ọ̀sán ni wọ́n kàwá adéṣe yẹn ìyapa pọ̀ lórí ẹ̀ àwọn olùmọ̀sọ̀kọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ wà láti ntọ́wọ́ àbẹ̀ àdìsíṣẹ́ kí ló dé wọ́n ní torí wọ́n takò adéṣe kí ni wọ́n máa ń pè wá lẹ́sìn bá a ṣáà alihamidu ṣáà ọ̀nà àlàyé tí wọ́n gbà wọ́n tó ti kọ́ fẹsẹ̀ rìn àmọ́ tako ìtọ́ fẹsẹ̀ rìn lẹ́sìn lọ. ìwò lálù èyí tọ́ fẹsẹ̀ rìn lẹ́sìn lọ. àdéhùn tọ́ fẹsẹ̀ rìn lẹ́sìn lọ ọ̀nà àdéhùn Ibn Umar lọ́kùnrin ẹ̀kọ́ àwọn àmọ́ náà nínú kọ́kárì àti nínú bukari àti muslim yẹn ibnu umar sọ yìí anabi máa ń gbọ́wọ́ sókè tó bá bẹ̀rẹ̀ sọlá ọmọ ń gbọ́wọ́ sókè tó bá bẹ̀rẹ̀ sọlọpọ ó tún máa ń gbọ́wọ́ sókè tó bá gbọ́wọ́ sókè láti kú kì í gbọ́wọ́ sókè tó bá bẹ̀rẹ̀ sọlá nítorí máa ń gbọ́wọ́ sókè tó bá dìde lọ sí láti ẹlẹ́kẹta yàtọ̀ sílẹ̀ ìdílé tó máa ń gbọ́wọ́ sókè yẹn yọ gbọ́ sókè pàtó gbọ́ sókè láti ọ̀dọ̀ rákà alákọ̀ọ́kọ́ yóò tún gbọ́ sókè pàtó bẹ́ẹ̀ ní ọ̀dà rákà ẹlẹ́kẹta yọ gbọ́ sókè pàtó bá náà kì í gbọ́ sókè tí ọba kúrì kan ó tún máa sókè tí ọba kúrì sókè láti kúrì kan náà kò ní gbọ́ tẹ́lẹ̀ yìí làwọn ìtọ́wá látọ̀ bàbá ìlẹ́ ìmọ̀ ọ̀bí ìlú àwọn àdúgbò tó wà ní làwọn olùmọ̀ká sọ pé àdìsí sí ọjọ́ ti má lè kékeré sọ̀wọ́ ìrè yẹn tí wọ́n pè ní ṣáàlì àwọn sọ ike lọ́dọ̀ táwọn èsì ṣáàlì ziyada tó sẹ́pà ni wọ́n sọ ziyada tó sẹ́pà dípò lódodo òun náà sàlẹ̀ fún ìṣàfihàn lé sí ìdáhùn olódodo fi sọ òfin ṣẹlẹ̀ àdínú ẹ̀yìn ìmọ̀tọ́lá. أثبت زيادة الثقة مقبولة في أمانة أمانة تعالي táwọn ẹni tó bá gbà á máa bì àwọn ẹni wọn ní ẹgbẹ́ ọdún kìíní gbàtà fara mọ́ àti takọ ẹni tuntun bá di fún wa lóko àmọ́ àwọn eléyìí ẹni tó ẹni tó bá wà ní kò ní ti láàbọ̀ àbọ̀ torí bá di ìyẹn sọ pé àdéhùn máa ń bọ́ sókè fún gbogbo tó bá ti lọ rẹ gbogbo tó bá ti kórè lókè ní òkú ọ yẹtí kó sì kàn pàkàtì lórí tó bá sì kàn pàkàtì ìgbóná tó ti rẹ ìdílé eléyìí jẹba wọn ló dẹ̀ tó lọ sí hajj láì jẹ́ kọ́kọ́ rẹ̀ abẹ́ni tó lọ sí ilé ìwọ̀ fúru láti fẹ́ ọ̀sẹ̀ kí ni ìdájọ́ hajj tó bá fi lè ṣe hajj yẹn dáadáa ó sì dènà gbogbo tí máa ń hajj yẹn á sọ pé hajj rẹ lálàáfíà àwọn ọmọ fọlọ́ ọ̀gá ni wọ́n gbà torí nù sẹ́rí àwọn ìdáwọ̀ àpàdé pé ọ̀dà ọ̀dà á sọ pé hajj rẹ dà tòṣùmọ́ gbígbà àgbàgbà ọwọ́ ọlọ́dọ̀ àwọn àtúnkọ̀kọ́ sẹ́lọ̀ nítorí kọ́ lọ sí tako nítòfin ọlọ́run sọ òfin ọlọ́run sọ pé tóbi ni ọba ti lẹ́ni tó sì ọkọ rẹ̀ tàbí ẹni tọ́lọ̀ ṣe pé ọ̀pọ̀ láti fẹ́rù ẹ̀ ọ̀gbọ́dọ̀ lọ sí àgbà òun á lọ ọtí òkú yẹn lójú má lẹ ọtẹ lọ yọ sọ̀rọ̀ àforí kí ló dé lẹ́kí ọ̀nà tó gbà lọ hajj ó mú ẹsẹ̀ dání tẹ̀sán asọ̀kẹ́ hajj rẹ̀ lálàáfíà bẹ́ẹ̀ asọ̀kọ́ lálàáfíà tọ́ba ti dáadáa lẹ́yìn tó kí wọ́n kẹ́lẹ́ dé hà lórí kẹ́lẹ́ dé ọ̀nà ọ̀sọ̀tọ̀ ni wọ́n bí ó ṣe lọ hajj ọ̀pọ̀ títí ṣe hajj kuma ọ̀pọ̀ ọtún tẹ lọ́ọ̀dún pọ̀ ọ̀nà tó gbà lọ hajj ìṣe hajj ti dá tó gbèdéke tó bá ṣe dá àkókò dára wáyé o àwọn obìnrin kan bẹ̀ bọ̀ lọ tẹ́ ẹ bá ti bẹ lẹ́nu tó tẹ̀lé yìí lọ tẹ́ wá ti bẹ̀ tẹ́ kù tẹ́ lọ tẹ́ hajj ẹ̀ tẹ́ lọ nítorí pé tá a bá ti rẹ́nu wá lọ àtẹ lọ á sì rìn sọ̀rọ̀ ẹ̀ lórí wa tẹ́lẹ̀ àgbọ̀dọ̀ takò tọ́lọ́ọ̀dún máa fẹ́ lọ hajj ẹ̀yà tó bá jẹ́ káàdì là ń lọ sí i abẹ́kọ̀ríkìkọ̀ abẹ́kọ̀ríkìkọ̀ ń kọ́ ni jẹ́ ti ṣe yorùbá sẹ́kì ọ̀pọ̀lọpọ̀ àtìyẹn ti ti rọ́ náà ni àti àjá ilé ìtọ́pọ̀lọpọ̀ ńlá kálá ẹ̀ tó bá ti rọ́ náà ni sábà ti rẹ́ nìkan wà lọ́ka gbà. ìdàgbòrò ti ṣẹlẹ̀ látàrí à ń sọ ọkùnrin lọ́kùnrin mọ́kùnrin olóbìnrin níbi àgbà nílà ẹ̀ka tó fún wa ní ìlà àti sọ fún mi òun bàbá ti lẹ́yìn tó ti lọ àwọn òfin wa ní ìlà àwọn ọmọ wa ń so ọkùnrin ọlọ́kùnrin mọ́kùnrin lóbìnrin tó wá jẹ pé ẹyẹ kúnnukú pẹ̀lú orí àwòrán á fún wọn pọ̀ àwọn máa sọ pé alárànfààní alárànfààní ọkùnrin àtòmí pé ọkọ̀ bíbà alárànfà alárànfà aburú máa ń tẹ̀lé gan-an. kódà láti mẹ́kà títí dé nàìjíríà ń bá padà lé kódà láti olódó bí báyìí máa fún mọ́ra wọn ní fún máa tó fún kura dání ọkọ̀ ọlọ́kọ̀ lélẹ̀ ìyàwó ìyàwó ìmọ̀ kí ní à ń bá wọn kọ̀ọ̀kọ́ ike ńgbà táwọn bá dọ̀ àwọn ní kọ́kọ́ rẹ̀ ìyàwó rẹ̀ wá kí wọ́n ẹlòmíì lẹ́nu ti padà dé ní wọ́n dájú ara wọn kọ́lọ́ dá mú kọ́ta orí ẹ̀ tó ti dá ju ní pé gómìnà ó ti sùúrù títí tó ti jẹ́ kọ́kọ́ rẹ̀ kọ́ fẹ́ tẹ̀lé lọ àbọ̀ máa rẹ̀ àbí bàbá rẹ̀ bàbá burú àbẹ́gbà rẹ̀ tó bá gómìnà ló lówó tọkọ rẹ̀ kò sí lówó tó bá lówó tó fi lé kọ́kọ́ rẹ̀ náà rẹ̀ bá tán ọlọ́run sàn án lẹ́sàn kó o lè bá àlọ́ àǹfààní àti ìlọ wọ́n ní báwo làwọn ti fẹ́ gbọ́ àlùmọ́lá òwò ìmọ̀ra òwò yẹn nìkan ẹ lọ lé kí ẹ bá ti lọ lé kí ẹ torí pé pẹ́tẹ́ ń sọ ìgbé sọ̀rọ̀ dá lè kó wákàtí máa mú ẹ lọ lé kí ẹ wà kọ́ ẹ̀kọ́ nípa ìsìlámù òun bá ti bá ti kọ́ ẹ̀yìn òde lọ ṣùgbọ́n ṣì máa wàlá òun náà nífẹ̀ àràǹtẹ̀ fún onífẹ̀ mùsùlùmí mùsùlùmí kò sì nífẹ̀ gbogbo mùsùlùmí kó o sì rẹ́ẹ̀dì láti ran gbogbo mùsùlùmí lọ́wọ́ tó bá rà o náà ní kó kórìíra gbogbo káàkiri o sì má ṣe olùrànlọ́wọ́ káàkiri kó o sì gbọ́dọ̀ sí kékeré ìrọ̀rọ̀ náà nínú ọkàn rẹ láíláí kékeré kan gbọ́dọ̀ láì ṣe nínú ọkàn rẹ torí ẹ kò sí ọlọ́run bọ̀ ọ̀pọ̀ kíkà ṣe dáadáa sí kékeré tí òfin wa lọ́nà ní ẹ̀sìn wa o tí wọn jọ lẹ̀ bí àkùkọ láti dínà mọ́ wa o ṣùgbọ́n wọn gbọ́dọ̀ tún dé lọ́nà wa ẹnìkan lè máa rẹ́rìn-ín wọn nígbà tó kàn wá láàánú ẹ bá wọn sọ ábà ti kọ iná lẹnu tó ṣe pé owó ni àwa ní ọ̀pọ̀lọpọ̀ náà tẹ̀lé àná àwa lè rẹ́ẹ̀lì ní ìfẹ́ wá sí nígbà tó kàn wá láàánú pẹ̀lú ìwọlẹ́ wọ̀lọ́wọ́lọ́ mùsùlùmí èsì ti bá fi láìláì mùsùlùmí ò lè fẹ́ràn káfíìn mùsùlùmí ò ti gbọdọ̀ ọ̀nà káfíìn káfíìn ò ti gbọdọ̀ ọ̀nà ìṣẹ̀lẹ̀ ọ̀kàlẹ̀ láìláì kọ́lá kò tó bàbá àti ìyá rẹ̀ lè ṣùgbọ́n náà wo láti wá kọ́kọ́ ti wà dáa ọ̀nà wo láti mọ̀ kó ti bàrà títí láti ṣe tó ọmọ kó ti lẹ́nu tó láti ṣe nínú wà dáa wọ̀n tọ́rọ́ ó ti lè ṣe lè jẹba. wọ́n ní tí bàbá wa ní wọ́n bá fà kíkọ́ ni títí àbájá tó fúnlẹ̀ bá wọn bá mọ̀ wá sí àwọn títí ẹ máa ń bí àwọn ní káwọn ọ̀rọ̀ ọmọ dáhùn ọmọ agbálámọ̀ kọ́má lè kúnlẹ̀ kọ́má lè tẹ̀ irú ìsìláàmù ó lù á sọ pé irú ìsìláàmù ó lẹ̀ ń gbọ́ yé padà dúró bàbá máa olódò ni wọn àti ká pọ̀ wọn lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́mọ àti kọ́ bàbá bàbá máa làwọn ọmọ ìwọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló ń kọ́ báyìí wọ́n ní ní Islam à ń kúnlẹ̀ àkúnlẹ̀ wọn láti àwọn ọ̀sẹ̀ bọ́ọ̀lù ó ti dúpẹ́ kọ́lọ̀kọ́lọ̀ bá mi sẹ́yìn mùsùlùmí ẹ̀yin náà ni akútara yín jáde táwa náà jẹ́ mùsùlùmí wọ́n ní kíkí tiwa ní kíkí àwọn ọmọ àlùjẹ́ tàṣìṣẹ́ tó hàn yọ̀wọ̀ yọ̀wọ̀ náà ó dàdà báwo àwọn àlùjẹ́ mọ̀ tó máa kíra ọjọ́ pé dàlùmíà lọ́jọ́ tó ń pàdé ọlọ́run àtẹ̀lẹ́ mọ̀ọ́lì ọlọ́run tó wá fáwà lé látàyè kí náà ẹ ẹ lọ fara mọ́sálámù à ẹ fara bàbá àdúrà àdúrà nìyẹsẹ̀ ha tó ó sì dá mi lọ síwájú wọ̀ ọ̀kan bàbá rẹ̀ kan lọ́ba ń fa amásọ́ lẹ̀ sálà yìí bàbá rẹ̀ wọ̀ ọ̀gbà tẹ́sí gbogbo bí ní ìṣẹ̀ ọmọ rẹ̀ kan nígbà tí lẹ́kẹ́ làákà rẹ̀ máa lẹ́kẹ́ kalẹ̀ kódà ọ̀ ní mọ̀gbà tó máa ń dọ́gbọ́n tó pẹ́ fọlọ̀ níbi ẹ̀ ṣùgbọ́n oníkàtí pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò fi dìde bàbá náà wọ́n padà mọ́ wọn gbà torí pé dẹ́ẹ̀ bá gbà lọ́wọ́ ọmọ yín ẹ gbà lọ́wọ́ ọmọ ọlọ́mọ tẹ́ẹ̀sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ sára ẹ ti ti bẹ́ẹ̀ lọ́dún wa wọ́n pọ̀ wọn gbà ìgbà mi bàbá mi ti gbà ọ̀rẹ́ ló ọ̀rẹ́ ló fún ti bàbá lọ́nà gbà nígbà tó wọ́n mọ̀ wọ́n mọ̀ rẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ń jẹrà ní pọ́n ọmọ eléyìí bàjẹ́ lónìí tó bí bàbá rẹ̀ bá lè kọ̀m̀pẹ́sì wọn ó yí bàbá rẹ̀ padà tó insha Allah kàtà kó kíkà yẹn tó kù dàn àtúkọ̀ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ bàbá náà ti pọ̀ yìí àwọn gáàsì máa pé ẹ̀ ìdọ̀bájọ̀ ra kẹ̀kẹ́ àtúkọ̀ sọ̀rọ̀ tó ọlọ́wọ́ bá kó púpọ̀ jẹ́ káwọn bàbá yòókù náà pọ̀ yìí àwa náà bá wà fẹ́ kọ́kọ́rọ̀ wa òkúnlẹ̀ òtúnfọ́ dákàrà àdíwájú bàbá rẹ̀ ya ọ̀rọ̀ tí wọ́n fẹ́ bá ń sọ lónìí ah! sẹ́wọ̀n kó ti túmọ̀ sí pé ata burúkú lọ́mọ ẹ̀ẹ́n o ò ní fọwọ́ dákàrà ìjọba ti bàbá yìí o sì ní máa bá bàbá yìí sọ̀rọ̀ kọ́ máa fi báyìí kọ́ máa fi gbá ilé rẹ ẹ̀ẹ́ ẹ̀ nígbà tó ọ̀rọ̀ ọdún tó kù ojú bàbá mi ìyẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti gbé ọkọ̀ hàn ní òṣìṣẹ́ rẹ̀ fún ọmọ yìí lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní ọgbà kọ́tẹ̀ ẹ̀sìn ní ọgbà kókúnlẹ̀ ẹ̀sìn ní ọgbà kó ṣe gbogbo rọ́bìnì táwọn yẹn. a tún wá máa bẹ lọ́wọ́ fáwọn èèyàn kan tó wà láwùjọ káàtó ń bá àwùjọ lẹ́gbọ́n àwọn gan ló ti dà ní ìwòlò tí ò tẹ́kí islam máa borí ìdùn àwọn àlùfáàwá àwọn àfáàfá àwọn ẹ̀ àwọn gan ló ti dà ní ìwòlò fún lọ́síwájú ẹ̀sìn islam lọ́pọ̀lọpọ̀ àwùjọ. fúnra àwọn afá yẹn ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀dọ́ tí ọ̀dá àwọn máa ṣe pé wọ́n tún máa gbé wọ́n tún máa tún fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ àbùkù máa káwọn ti dé wọn mọ́kúnlẹ̀ bọ̀lọ́ wà tó kọ́ ọmọkùnrin fún bàbá rẹ̀ bọ̀lọ́ wà tó kọ́ ọmọkùnrin fún bàbá rẹ̀ ẹ̀yin ò ní fi wọ́n lé lè bọ̀lọ́ wà fi ká kúnlẹ̀ fún bàbá rẹ̀ ó lè ní ó lè ní ọlọ́dún tó wà fún ẹ̀dùn lẹ́kùn máa yàrá àdúgbò lè mi nọ̀fà tí ọlọ́ọ̀ni kọ́ ọ kọ́ rẹ̀ ya apá rẹ̀ lẹ̀ kọ́ rẹ̀ ya apá rẹ̀ lọ́ọ́ túmọ̀ sí kọ́ ká orúnkún rẹ̀ kù tí apá ti dúró kpọ̀rọ̀ àyè wà àwọn ọmọ yẹn làwọn bàbá bàbá olódo náà kò lè pé ẹ lágbájá sọ pé bẹ́ẹ̀ni islam tó kẹ kúnlẹ̀ alágbájá lánàbí alólòdò ló pọ̀ mọ́ akẹ́kọ̀ọ́ pẹ̀lú olódo lánàá ọjọ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀ àwọn àbá yẹn àwọn olókùtù lọ àbá mi gan mọ̀ wọ́n gá ti kà ó ti rí pé pọ̀ dá àmọ́ kò lè kọ́ lọ́tọ̀ máa sọ fọmọ tí ọba kúnlẹ̀ fún ọ ní sàlùbà ẹ̀ ṣe kò ní ta tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àwọn eléyìí ẹ̀ tó máa fẹ́ lọ́n kọ́lọ́ ti àyè kọjá pé àwọn náà ń gbé sí islam ni wọ́n ń lò torí pé wọ́n á tó ládùúgbò yẹn àbá kan wà tán kà kù òun sì ní dandan àti kíkà ló kó kúnlẹ̀ táwọn pé bàbá yín ní ìyá òkú sí ìwà ọmọ tó lágbájá ṣé ọmọ ń pa islam tó lágbájá bàbá nǹkan la ní kó ọdún kan gbàgbé irú àwọn bàbá yẹn wọ́n jọ ń lọ́pọ̀lọpọ̀ àwùjọ Yorùbá wa mi wọ́n ní màmá àwọn ọmọ bá ti àgbẹ̀ mọ́tíláṣí rẹ̀ nìkan ló sùn aládùúgbò àwọn àwọn ti wò kan kó ọ̀pọ̀lọpọ̀ tó fi sọ láti ọ̀pá pé àwọn lè máa ti sọ láti ìlú ìyàwó àtọmọ àwọn lé tó irú àdánwò lè má mú báyẹn ẹ gbìyànjú láti tún wọn tẹ̀lé bàbá kí ni láti ẹni tó ti sọ láti láì ṣe fàájà wọ́n sọ pé a kò ní sọ láti ọ̀dà ṣé àwa lè ké fásitì àná lórí sọlá láì sí tẹ̀síbí nínú kọ́sọ̀ ike kí ni jẹ́ tẹ̀síbí. mo rò pé ẹ rí i pé a máa make progress pẹ̀lú àwọn béèrè díẹ̀ díẹ̀ torí pé òun náà padà kọ́ fẹ́ẹ́ sí pé àà ah, gbẹ̀síà ah, sẹ́yìn ọ̀bá ti mọ gbogbo tẹ́ ẹ̀ ní ìkọ̀yẹ́ kó tẹ̀ ẹ̀ máa ẹ̀yin gan kọ́lẹ̀ wù ẹ̀dẹ̀ sánú jama ni ó sọ pé à ah, ẹ̀yin kọ́ bàbá ẹ̀ máa kó dáhùn ẹ̀yin náà yìí ẹ̀ àtúnṣe agbọ́dọ̀ wọ́nà kéde kékeré yọ̀ ọ́ta kí wọ́n ta kéle yọ̀ ọ́ta à à ní kéjì náà bàbá wa dé díẹ̀ tó àrífẹ́ bàbá tó yẹ tóbi mọ́tíláṣí yẹn bá wà ní ẹjẹ́ àti tìǹà díẹ̀ kátìǹà kátìǹà kátìǹà káwá kó fi kátìǹà kíláṣí ẹ̀yin tẹ́lẹ̀ máa bá ti àti ẹ̀ka ẹ̀sìn lọ sí ẹ̀yẹ́ máa ti máa kò ní bí wàhálà pé ẹ̀fẹ́ tí wọ́n ti láti ọ̀fẹ́ kọ́tẹ̀ máa ní ọkùnkù jìnnà díẹ̀ díẹ̀ ẹni tó náà bá fura wọ́n sá pò mí wọ́n sá lọ bá yín tẹ́ bá wà lẹ́yìn náà ọ̀sẹ̀ ìgbà tá a bá kọ́ mọ́sálásí kápẹ́ ti sọ láti ẹ lè máa tẹ́ síbò mí díẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́run bá mi kádàrá fún padà sí ibi tá a pọ̀ lọ́dọ́ lórí àmọ́ kí wọ́n á sọ pé gbogbo lẹ́yìn tí mọ́sálásí tẹ́tí máa bá jà pé ẹlẹ́yìn mo bá alága ni ẹlẹ́yìn náà àtọ́dún ni o ọwọ́ àkọ́kọ́lọ́pọ̀ àwọn ọ̀dọ́ ò jẹ́jẹ́ wọn kó ẹ̀hẹ́n ìwọ àwọn yẹn náà ẹ̀ lè gbọ́rọ̀ wọn fẹ́ tẹ̀lé o ẹnìkan lè sọ́ọ́ lọ lọ ọdún kan ó dé láti ilẹ̀ haúsá ni wọ́n á dé sílùú àwọn ògbógbó lọ àwọn òbí ẹni tó máa bá jà jọ náà bá adìẹ mọ́kàlélẹ́yìn <laughs> torí pé gbogbo òlu yẹn gbọ́rọ̀ gbogbo òlu àbà àbà ìwọ nìkan wọ́n wá ń retí ànájì wọn. torí lèrè àtọ́kùn lásán ní gbogbo ilé yìí lẹ́yìn tó bá ti sọ̀rọ̀ ẹsẹ̀ ní yapa ni irọ́ lọ pa kò lè rí bẹ́ẹ̀. torí lèrè ìgbà yìí ó ṣe é ṣe kọ́yọ́ tó mẹ́fìlá sọ́pọ̀ àwọn ìmáàmù ọ̀ma bá dé àmọ́ tó gbogbo òlu àwọn òbí là kò lè jẹ́ gbogbo òlu kọ́dà lásìkò kan tí wọ́n sọ̀rọ̀ bọ́bá rìn sí gbogbo ó rí ìmọ̀ ọmọ bàtà lónìí kó máa dúpẹ́ kọ́lọ̀ ẹ wo báwọn ọmọ wa ti ní gbìyànjú tá alukur'an ọ̀pọ̀ àdúpẹ́ kọ́lọ̀ kọ́dà débi kọ́ pọ̀lọpọ̀ ọmọ kékeré alukur'an dáadáa tá a máa ń ké gan ẹ̀ jẹ́ fún adáké àdúpẹ́ kọ́lọ̀ ọlọ́run gbàdúrà wa náà lọ́wọ́ àkùdọ̀wọ̀ wa kí tá a máa ń rí kọ́lọ̀ gbàdúrà wa ẹ jẹ́ àfihàn bá a máa lórí tá a ti fihàn bá a máa lórí ń gbẹ̀sà ọmọ yẹn náà láyé ẹ jẹ́ wọ́n máa ṣe ìmáàmù kí ló burú bẹ́ẹ̀ ẹ̀yin fẹ́ ṣe kù ẹ̀yin ó tún débẹ̀ ẹ̀dùn máa ṣe náà ọyẹ láti sìn kẹfà àwọn ọmọ yẹn ọyà wọ bọ́ wá tó wá ti sọ láti sàlù gbàdúrà ti sọ láti tó ẹ tó bá di áfírí wọn ló ṣe má mú ẹtùn mẹ́lò sẹ́mi kéde ẹ̀sì ẹ̀ ẹ̀ ń kọ́rìsì àwọn ọmọ nù ẹ̀yin ọ̀rọ̀ àmọ́ pàtẹ́ onítìlú kẹ́nìkan máa tó títì iná làbẹ́ bàbá tí ọmọ tẹ̀ sí bàbá tí ọtún dábàá ti sọ láti àtúntò sí ẹ̀sì àwọn ọmọ yẹn síwájú yóò tún kọ́rẹ́jì àwọn ọmọ mi náà àwọn náà tún tètè máa kẹ́kọ̀ọ́ àyàfi tá a bá sẹ̀sì sí ọ̀nà oúnjẹ ara ti di wa lọ́wọ́ láfíríkà wa wọ́n ti sẹ̀sì ọ̀nà oúnjẹ torí tí ọba jẹ́ pé ọ̀nà tẹ̀lé máa mú ní ọba fẹ́ tẹ̀lé àwọn ọmọ ní fíọ̀ àwọn ọmọ wọn máa fò nábà bí ma wọn ní fíọ̀ wọ́n tún sọ eléyìí náà dọ̀tọ́ jẹ àbúrọ̀pọ̀ yẹn torí kó bí ma lẹ́yìn máa pè yẹn ẹ sọ ẹni tí ọwọ́ àjẹmọ̀ ẹ máa pè àbẹ̀tí ọba ń sọmọdún kan orí ti ilé ìfẹ́ ẹ̀rí tó gbogbo ẹ̀ wọ́n ti gbọ́ lọ́nà jẹ wọn wá ní fẹ́ gbà wọn ọlọ́mọ láyé ẹ wá wo institution náà ó ti ti lọ ẹ̀ ó ti ti lọ ẹ̀ látàrí ìta èmi náà tí ọba ti dé mi tí nǹkan ọ̀yà bàjẹ́ àwọn ọmọ ọlọ́mọ wa ń kẹ́kọ̀ọ́ wọn ò rí mi lọ́dà bẹ́ẹ̀ lọ́dà bẹ́ẹ̀ kọ́dà ń lómi ẹni tó wọ́n dúró dé tí wá kọ́ ọmọ tó máa lọ́ọ́ bá ń pèsè máa wọ́n ti máa bò yín ràn tọ́lá tó pẹ́ bẹ̀rẹ̀ tọ́lá tó kú máa lọ wọn ni ọ́ tẹ́lẹ̀ yìí ọ̀dà tó lè ṣe dẹ̀ àti kẹ́ lọ gba ẹ̀dá wa ládùúgbò òkè mu táàbọ̀ sọ́nà ìpè àwọn bàbá ìmáàmù kan ọlọ́mọ ẹ̀dẹ̀ bàbá ìmáàmù tó náà dá ọ̀dọ́ rẹ̀ láti àlọ́ gba ẹ̀dá tó ṣe ẹ̀yẹ́ má ṣe tí màá tó bá tó máa ń dá yìí òbí ìsàmù ti máa lọ wá ní. tó èyí tó ti wà ẹ̀ nígbà tó torí islam tí ọba dẹgbẹ yọọ máa ń lọ ẹni tó dúró náà kò kí islam ò lè bá lọ wájú tí àwọn tó ti wà tí wọn bá gba àwọn ọmọ láyè ẹjẹ àwọn fún àwọn kíláàsì ni wọn fà wọn má bẹ wọn fà wọn islam ò máa ta. wọn ní bàbá tó tọrọ lọ́dọ̀ ọmọ rẹ̀ ní bàbá máa sọ fún òṣìṣẹ́ lọ́pọ̀ bàbá wa ní kọndíṣàn ìfọ ọkọ tó mú akọsọ sí gbéra girama ó ti gbọ́dọ̀ lẹ́sẹ̀ lé yí. a ṣe ah, èèyàn kẹ́kọ̀ọ́ lè sọ bẹ́ẹ̀ láyé ká wà ní. ẹ̀jẹ̀ báwọn ní orí wọ́n tún gbàjẹ́ sí. àfi pàtàkì. tọ́ba wà ọ́ sáǹsọ̀ yẹ kí bíbù bàbá yọ̀ pọ̀ ẹ̀ka akẹ́lọ fún bàbá orí bàbá ń dúdú báyìí. ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́wọ́ bá ti wá nínú àtúmọ̀ ní ìbá jẹ́ mú ọkọ̀tọ̀ ẹgbẹ́ wa kọ́ máa yí ipò náà lẹ́nu mùsùlùmí tó pẹ́ sí fẹ́ pé ẹ̀sìn ni ó jà lọ́dọ̀ sí tí òfin ní tẹ̀tọ̀ ọmọ yín tí òfin sọ ọmọ yín dẹrú tí ó fi jẹ́ pé ilé rẹ̀ jẹ́ bí aláyọ̀ irú ọkọ̀ bẹ́ẹ̀ lọ́ọ́ ẹ̀sìn wa kọ́ máa ọkọ tí ó wà pé májàmú yìí kò sí èdè tí ó lè jẹ kò sí ọ̀nà tí ó lè jẹ kò sẹ́yà tí ó lè jẹ tiwa ni pé bọ́lọ̀ wọn bá kó sọkọ rí fáwọn ọmọ wa tẹ̀bá wa sọ pé dandan wọ́n gbọ́dọ̀ jẹ́ ìyá yín lọ́kọ ajẹ́pẹ́ fi ọ̀rọ̀ ráìtì ẹ̀yà ní lórí ẹ̀yà míì ọmọ yín ò yẹ kọ́ bá àwọn èèyàn tí ń bẹ láyé kọ́ bá wọn ṣe àwọn ẹ̀yà nínú kan lọ́yọ̀ tó máa bá ti láti kù. ilé ayé lọ́wọ́ àti ẹ̀kọ́ kéde ìṣura lọ́wọ́ àfẹ́ kọ̀dájú mọ́ wà. bàbá tó lo ìṣura náà tó ìṣura ti kọ́lá bàbá ẹ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ fẹ́. ó fi kọ́yọ̀ mọ́ wọn lọ sùkúl tọ́lọ sùkú àti ọ̀lọ sùkú bọ́bá lọ sùkú táwọn ìṣura ti fẹ́ lọ sùkú ọ̀lọ́ lé kí ó yú tọ́ba lọ ìṣura kẹ́sì máa wò kàn ọ́ ó lè jẹ́ pé wọ́n àwọn bàbá náà bó ṣe jẹ́ kíra tó jẹ́ kíra para fún ó lè jẹ́ pé kì í ṣe kíra ló náà fẹ́ bí kékeré ọ̀fẹ́ yorùbá kékeré ọ̀fẹ́ kọ́kọ́ máa tó ìgbìlá yọ yàtọ̀ àbà àbà àwa yorùbá náà dá akọ ọmọ kan táwa bọ̀ ọ́ àwa náà kúkú bọ̀ táwa náà ti fọmọ yorùbá fún ìgbìlá ìgbà tó wàá kakọ́ ọmọ tiẹ̀ náà fẹ́ yorùbá ó ti wá dẹ́sẹ̀. Subhana Allah, tó tó torí pé yorùbá náà ni tó bá yẹ pé àtàbá ń dà yín láàmú sẹ́ni kaba wa wọ́ ọmọ yín tó wá gbé gbéra sẹ́fẹ̀ yorùbá náà sọ pé yorùbá ń bẹ́ tó ègbéra lọ àti ègbéra báwo tó bá òwò alówó ajé pé máa ń tiẹ̀ tó ń rí yorùbá tó fẹ́ fẹ́ lọ́wọ́ ajé àbòsí lélẹ̀ èyí ẹ̀ mú fún ẹ̀ kẹ́yìn lélẹ̀ ìwé ṣe mùsùlùmí ìwé ṣe mùsùlùmí oríṣi eléyìí báyìí wọn wá tún ní gbọ́dọ̀ tẹsẹ lẹbi ọdá kíkọlọ tó bàbá torí tẹbílíkì tẹbílíkì tẹbílíkì káàní tẹbílíkì torí tọtọ òtó láti òtó láti sáfà pa ẹbí ọlọ́sìn náà láti ẹbí apàkìtà ọlọ́dà kan ti alọ́dà sẹ́yìn náà lọ́wọ́ tó bá ń gbé tẹbílíkì náà làwọn àgbà lọ fọ́ mi bá àbájọ máa fọ́ mi tẹbílíkì lọ́dà láì ní pàpẹ́sì náà yìí lọ́sọ̀ kọ́ sùkàlẹ̀ fún ọ̀dà kan ẹ ra àwọn ẹ̀sọ́ kó tọ̀ sí kéèzì wọn kó wá fún àwọn ìwé láwà nígbà mi gbogbo àwọn ọmọ ìwà bì fún wọn lọ́sẹ̀ tẹ̀síkì náà ìwé láwà ní lórí wọn mẹ́kò mẹ́kò tó wé láwà ní kápẹ́ńtà tó wé láwà ní ọ̀dà tó wọ́n ti wọ́n ní ẹni àlájọ títù láàjọ tó tí wọ́n tún ti táwọn ọ̀gá wọn lórí ilé alùpùpù lọ́yẹ̀ kẹ́ fọmọ alùpùpù lọ́yẹ̀ kí lọ́mọ bẹ̀rù ọlọ́ alùpùpù lọ́yẹ̀ kẹ́ kẹ́ lọ́kà tí lọ́sọ̀sọ̀ olùkọ́ náà wá lórí ìjáde tí tó lọ sí mọ́kòlù lọ́dà kan ìjáde tó lóṣù mẹ́rin làwọn wá báyìí láti jáde jáde pọ̀ ìwọlé lọ́wọ́ àfi àwùjọ mọ́lẹ̀ yóò tún ti sẹ́ ẹ̀ bá kọ́ka nílò kéèyì àyàn nìkan ní kọ́ka tó àmì tí ń rówó tó ní gbogbo ẹ̀ ọba pàṣẹ sí kó tó dé ọkọ̀ tó gbé mẹ́ẹ̀ tó gbé wọ́n lé wọlé ẹlòmíín lọ sí jáde yẹ̀yẹ́ ọ̀ ìyàwó ti ń ta àná wọ́n pè é ó lòun ò ti nítorí tó ń tẹ̀ á táwọn bá parí ìdájọ́ rẹ̀ kó ìyàwó tó tó tó bá gbé gbogbo ayé náà lọ jáde tájọ ọba bá gbé ìyàwó tó àwọn ẹni tí ọ̀dọ́ jáde yẹ̀yẹ́ àwọn ọmọ ló gbé ìyàwó nígbà tó kọ́ ti bọ́ náírà rẹ dẹ́ lọ àwọn àǹkáyé tẹ̀lé ìjẹun ti dẹ́gbẹ̀ bàbá yẹn ló ti ọ̀gá o àti kó tó bá lọ sọ́dọ̀ rẹ̀ wọn wá lọ́mọ tó wá gbéra rẹ̀ lọ sí sẹ̀ríà sẹ̀ríà sì ti lọ́pọ̀ àkọ́kọ́ kó tó kan sẹ̀ríà ẹ̀ ká wò ó kalẹ̀ fún wa bàbá àwọn kàlà àbúrò rẹ̀ tó lè fọmọ lọ́pọ̀ tó ń jẹ́ mi ààrẹ àbí gbogbo wọn náà làwọn bẹ̀rù bọ̀dá àwọn àwọn bẹ̀rù àbúrò àwọn ta lọ́mọ bàbá àwọn tó ń jọ́kọ̀ tó nà ní bàdàdà tó lè tẹ̀sán rẹ̀ àbábúrò rẹ̀ lọ́kọ̀ kò sí gbàdá ló tó kan sẹ̀ríà sẹ̀rí àtẹ̀tẹ̀ láti fi irú àwọn eléyìí lọ́pọ̀ nítorí bá àdìmọ́ òwòrán sí ìdìnnà ọ̀sẹ̀rẹ̀ àdìmọ́ òwòrán káyìdọ̀ ọ̀sẹ̀rẹ̀ gbàtàgbára wa kà láti fi lọ́pọ̀ lórúkọ ìlànà ìdí nu tó ti jẹ́ pé agbọ́dọ̀ gánà ìṣẹ̀rí àwọn fọ́nṣà nílẹ̀ Yorùbá wa ìṣẹ̀rí àtàǹtì náà wọn láti dáa àmọ́ kò lágbára lọ́dún ẹ̀ ọ̀gbẹ́rẹ́ bàbá náà tẹ̀lé o wọ́n kọ́lọ́kọ́ wa mú wa kọ́lọ́ pé wọ́n wá mú ní di adájọ́ sẹ́ríà abẹ́rẹ́ rí kan pé ni ojú ọmọ gbé mọ́ alọ́ ọmọ yìí ojú ọmọ gbé bàbá tọ̀ wọ́n kọ́ nínú mo rò bá yìí bá social yìí àti e-newspaper tó wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀dá kan jẹ́ abẹ́rẹ́ kíkọ́ ní kíkọ́ gidi tí ò tẹ̀lé bẹ̀ ẹ fún àwọn mùsùlùmí lẹ́sọ̀ọ́ wọn ní káàbọ̀ ẹ̀ ọyẹ ká ní sẹ̀rí akọ̀ kí ló dé tọ́tọ́ ní gbogbo northern part of the country tọ́jú haram nílẹ̀ Yorùbá ti wá bí ẹ̀dá kan jẹ́ abẹ́rẹ́ kíkọ́ ní kíkọ́ gidi ṣé bá ló ń lò borí kan tí ò dúró lẹ́yìn tó lórí fóònù lọ́ọ̀yà ọlọ́kan bẹ́ẹ̀ lẹ́yìn gbogbo ẹjọ́ ńkọ tó ńkọ tó ńkọ náà ńkọ kọ́ ọ́nà tó kí sẹ́ lọ́ọ̀yà náà ẹ̀sẹ̀ tó ga mo rò pé yé wa ọmọ àtúkùrí lọ sí ti tí ọ̀dà mo rò pé ìtọ́ tẹ ẹja jà wò yẹn máa ẹ máa kọ̀wé ẹ máa kọ̀wé ẹ máa kọ̀ ẹjọ́ pọ̀ débi pé yóò mú àwọn ẹni tó wà nípò fún ọdẹ wọn mọ̀ pọ̀ ẹ̀ káwọn. awádìí débi pé ní federal level wọ́n ní kò sí lọ́wọ́ federal government ọwọ́ state government lọ́wọ́ tí state government bá fẹ́ apply tẹ̀lé àkóní láti apply ìmọ̀ràn ẹni pọ̀ yìí ìgbẹ́fẹ́sẹ̀ dá customary court sílẹ̀ ní wọ́n ọ̀sán ìmọ̀ràn ẹni pọ̀ yìí tó ẹja gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó sì ràn wá lọ́wọ́ tó ẹ mọ̀ pé nínú kíkan Islam lágbo ìníkọ́jọ́ pẹ̀lú àwọn ẹ̀rọ ọlọ́run táwọn wá gbéjọ ọmọbìnrin yẹn tá gbéjà ìta tó tún á jẹ́ pé wọn náà lọ àrẹ́sì ńlọ báyà. kò ní ti ẹlòmíì láti mọ́jọ́nù láti ran islam lọ. ìṣẹ̀lẹ̀ ọ̀wá obìnrin lọ́kọ bẹ́ẹ̀ wọ́n yàtọ̀ sí pé àkéwì jàmọ́ yẹ̀yẹ́ kan náà ṣe o. ẹ̀wọ̀n kéèké máa ń tẹ̀lé ní ọ̀nà ìwì kan máa ọmọ ọlọ́mọ lọ́kọ ó lè. ó lè yẹ wọ́n ti rẹ̀ ẹ̀tọ́ wò wọ́n ní lórí wọn. ó tún wá kúrò táwọn ọmọ ọlọ́mọ lórí wọ́n wá sọ fún ọmọbìnrin pé yóò máa lọ rí bàbá rẹ̀ ó ń lò títí dájú ọjà ìbọn láti gbàgbà dájú ọgbà pé yóò lọ́jà dámì rẹ̀ bá fọwọ́ sí ìṣòlè títì àmì ìwò ìgbọ́rọ̀ àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ yẹyẹ wọn yẹn wọ́n ti wá ń tọrọ àwọn ẹgbẹ́ tó tó ti fi rí ọ̀dù bàbá ọmọ náà lọ. tí ọmọ bá sì ọ ọ̀rọ̀ ò lè yẹn tó àbí ọ̀la ní sígbà torí ẹ̀ wọ́n ti sè láwọ̀ bá ọmọ náà wípé ẹni tó bá ti tọ́ mẹ́kẹ́ wa ẹ gbọ́dọ̀ mú wa tẹmọ pẹpẹ ẹ ìdàpọ̀ ìdẹkùtì kan làwọn ẹgbẹ́ kọ aṣọ fọmọ ọlọmọ ike tí bàbá ti jọ mẹ gbé àwọn ọgbọ́dọ̀ mọkọ wa torí de eléyìí báyìí ezèrú eléyìí sẹríà sẹríà islam sẹríà sọsọ fẹyìn lẹkùn sẹlẹkùn kọsọlọsọ wàlíyìí mọlẹ wàlíyìí ẹlẹ bẹ́ẹ̀ làdé kà nàbẹ sọ táwọn awùyá wọn fọmọ lọkọ lọrọ wọn bá tàbí tẹ́lẹ̀ tó dábàá wò wọn lọmọ mi lọkọ ìjọba yóò ti wọlé ẹ yóò fi wọlé ètò ìsìn rí fúlẹ́gì fún rẹpẹtẹ́tì ìjọba náà nìké ni ẹ̀rí àpọ̀ ọ̀dọ̀ yóò ti jẹ. wọ́n ní kí ìyàtọ̀ abdullahi àti ali àti dáhùn a pé alaali orúkọ ọlọ́run wọ́n lè sọ yẹn abdul ali ṣùgbọ́n ali orúkọ lásán ní orúkọ lọ ìdí táàbù sọpá ti fi bẹ̀bẹ̀ ó ní kí wọ́n sọ yẹn bẹ́ẹ̀ lójú ayé àti ìgbòho àti ìsọfọ́sí kọ́rẹ́tì lásọpọ̀ sọ ní àdí ọ̀sọ́ ní àlàáyé ẹ̀rí pé gbàtà ń sàlàyé àlàáyé wàhú wà làálí yóò tẹ̀lé azọpọ̀ ẹni sọmọ ní abdulhadi àmọ́tọ́mọ́ azọpọ̀ àlí yóò ní wọ́n fi àdìgbò aláàtì yéésù kọ́lọ̀ azọpọ̀ ẹni sọmọ ní abdulkabir ṣùgbọ́n àgbọ̀ pé kẹbírùn ní ọba ti bá dìbò aláàbò àbọ̀ nítorí pé kẹbírùn wọn ọ̀tọ́ ọmọ kankan kẹbírùn ló ń darí àtẹ̀sí lánàbí ọ̀sọ́ pé kò kúrú torí Abdul Kabir lọ́wà kò sì sí Muhammadu Kabir kò sí Muhammadu Kabir Abdul Kabir bí mami jì ẹ sọ̀kan ní Muhammad ẹ tún sọ̀kan Muhammad tó àwọn amọ̀ bá ti lè ti fẹ́ ṣèkù wọn àwọn àti ìtọ́jú àgbà ní Muhammadu Kabir. awa àpò kekere ni Muhammadu sọ̀bì eléyìí ìròyìn lásán ọjọ́ ìgbésí wọ́n ní sọ́kọ̀ àwọn bá ń ti sọ láti àwọn ti di omi yìí dandan ni káwọn gbogbo gbogbo ara wọn níbi tọ́kọ ti ti sọ àbí báwo yé ṣe lókè ìgbà tó o bá ti tó ọkọ rẹ dà gbogbo gbogbo ara rẹ àbúrò ọkọ lókun ìgbà tó ọba ti tó níwájú ọkọ rẹ tóbìnrin bá wà nílé rẹ ó yàtọ̀ tó tọ́ bá wà lóde tó bá sì wà nílé rẹ ní tẹ́lẹ̀ kankan ti lè rí ó yàtọ̀ tó bá wà nílé tí èèyàn ti lè rí tẹ́lẹ̀ kankan ọba ti lè rí ọkọ rẹ lọ kò síbi tí sinasi sọ fún kọ́mọ gbé tìlbáàbù kakọ́ ọmọ gbé ìjáàbù kakọ́ ọmọ gbé nínú ilé rẹ lẹ́ wọn náà múra rẹ dáadáa ó sọ bí fọ́kọ rẹ nínú ilé rẹ tọ́lá àwọn kọ̀kọ̀kọ̀ kọ̀kọ̀ ń ta ọkàn lóòótọ́ ọkọ̀ sínú lóòótọ́ ẹ̀ lọ́sí pé ẹ̀rí báwọn ṣe ń fa iye àwọn obìnrin jẹ́ náà wà ń ta yẹn à kò sí báwọn ti múra àwọn ti sẹ́kítẹ́ bá jáde kẹ́ ẹ má wọlé mà ní wàlá yìí ti máa múra tó múra ẹni púpọ̀ tó tó bá ti ti lélẹ̀ kọ́mọ wọlé tó obìnrin kan náà tó wá ya lẹ̀ pẹ̀ yọ yọ ya dùdú gbogbo kan pọ̀npẹ́ pọ̀. ẹ̀sọ̀gbìn ìmọ́tótó ìmọ̀ra oge òtíkà ọ̀rẹ́ ẹgbẹ́sẹ̀ fóònù lẹ́nu fóònù ẹ̀ wọ́n ti pè magi àlùbọ́sà àwọn ọlọ́mọdé àwọn obìnrin wọ́n bọ̀ ti ẹgbẹ́ tó bá ti jẹ́ pé nílé rẹ lọ́wọ́ àìwọ́ àtọ́kọ rẹ wọ́n náà múra dáadáa lọ́nà tọkọ rẹ òní lè eléyìí tẹ̀lé ti jẹ́ wọ́n lẹ́kọ̀ọ́ táwọn ẹni tí ń ṣe ẹ̀sìn ló kọ jama jama jama wọn bá ti táwọn lè máa lọ pàápàá jùlọ táwọn bá ara pẹrẹ súnà lára àkókò àpẹrẹ súnà kọlọjà súnà gàdà lọjà lọ́rọ̀ àpẹrẹ ìtàgé ètò kọ̀rọ̀ pé yé wa àpẹrẹ ìtàgé ètò ẹtí máa ti súnà gàdà lẹ́lọ́kọ̀ọ́ dà lẹ́kọ̀ọ́ torí títí ò bá ti fún lọ tó bá rọrọ kú lọ sí lórí èsì gbogbo tó bá wo etí ló máa ń jáde àwọn kan ní ìtẹ́jọ́ pé gbọ̀gbọ̀gbọ̀ nìyẹn ti gbọ́ láti kékeré kò tó yọ ọmọ báwo wá ní sọba á jẹ pé ńgbà tó dàgbà ni wọn mọ rọrọ kúrọ sí ọ lórí tẹlẹ ìjẹbù tó lè jẹ àpẹẹrẹ súnà kọ àní àlò sùn alhamdulilá o ní bùkátà ti pé ńgbà tó gbẹlú tiẹ o lẹnu tó máa súnà ìlòlùwà kò wà kọ tó ẹni tó máa tó náà wà ẹlọpẹ sọlọdọ eléyìí jẹ lórí ẹ torí tí ti máa tí gbogbo yín bá tó fún wájú ẹ báyìí nínú ọ̀rọ̀ ọmọ àtúnkẹ à ah, we are increasing in number àbí òye wa ké nọ́mbà wa lójoojúmọ́ lórí àbí òye wa yóò dà bẹ̀rẹ̀ wẹ àwọn ní we are now four hundred onímọ̀ pé wọ́n irú rẹ irú rẹ náà níbi arákùnrin súnà lára arákùnrin súnà lára ìgbà náà ti dẹ́gbà wọ́n fẹ́ kọ́ mẹ́mbà yìí wọ́n lọ́mọ ti ká wọ́ kọ́ fún. wọ́n ní kí ni ìdájì àwọn ọmọ ò àmọ̀ dájì rọ́bà ò fẹ́ ìbọ̀dọ̀ dájì lọ́ba lọ bíṣẹ́ rẹ lọ bíṣẹ́ rẹ lọ́ba lọ mọ́sálásí lọ mọ́sálásí tí bàbá rẹ máa ń sọ̀rọ̀ bá ò àmọ́ dájì dájì bá ò kí ni ṣe dájì bó lọ dájì ọlọmọdé àtijáde burúkú ọrùkọ yìí wa tẹ́lẹ̀ ìjẹun ti jẹ wọn ní béèrè tó béèrè lè jáde tó tó máa ti jẹ jáde tó lè ìjẹun àwọn tó máa ń tó kó ti jẹpé má ti jẹpé má ti jẹpé jẹpé yìí ti sún náà tọrí kọ orí mẹ́rin jẹpé tọrí kọ orí mẹ́rin jẹpé ṣùgbọ́n tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wa oníṣẹ́ ìgbà ń kọ́ bẹ̀rẹ̀ sí àwọn ẹni tó ti jẹpé àwọn ẹni tó ti wọ́n á ti lé yìí rí ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò tẹ̀. ẹ sì máa kéde ìrìnàjò wọn lù kàn àti fà padà èyí wàhálà ìlú nínà ndị rí ìrìnàjò kéde sọ̀nà àbọ̀kọ̀ lè jáde. lórí wọn ti fún ní gbogbo àwọn ohun àwọn òdòdó gbogbo ẹ ti wà létí káàdì onífẹ́ jáde. tòǹtòrí lè ẹ ti tẹ̀sí na làwọn ọmọ fẹ́ra wọn láti sún náà làwọn ọmọ fẹ́ra wọn àní náà tò ẹni tí tètè tẹ̀pílìkì yóò yé òní yóò náà tó náà bá ti gbọ́ lọ́rọ̀ yìí lónìí ah, àwọn ìtọ̀ níkọ̀ oríṣi mẹ́rin kú mọ́ bẹ́ẹ̀ ní ọba yìí ó ọ̀nà lẹ́yìn tètè tẹ̀pílìkì ráyè lẹ́yìn lẹ́yìn ọba o yóò ní kẹ́ wá jáde pẹ̀lú àwọn ah, a ajáde káfílẹ̀ lẹ̀ káfílẹ̀ ọ̀dẹ sàníyàn lẹ̀ lára láníyàn wa owó làníyàn tó ní káfílẹ̀ torí kí táwọn bá ti dáwà lọ kó bá ti dáwà rọ wọn kí ni wọn parí ẹja ìṣẹ̀lẹ̀ àwọn adúgbò kọlọ wọn ni kí ni tó yẹ kó dókítà tẹlẹ nínú ètò ìdìbò ń bọ̀ yìí ojúṣe rẹ̀ náà ní kò kópa mi ojúṣe mùsùlùmí ní kò kópa mi nítorí pé democracy èdè islam èsì democracy oṣù padà mú jáde òun náà ní anti islam lórí ìgbìmọ̀ democracy ìjọba àwọn èèyàn gbọ́wọ́ àwọn èèyàn fáwọn èèyàn kò sí kàkà tó ní ti pẹ̀lú ọ̀nà ọ̀fẹ́. tí mùsùlùmí kan máa ń tẹ̀ ǹjẹ́ pé káàbá lọ olóòtú bẹ́ẹ̀ oníkó wọ́n ti pín oṣù oníkó wọ́n ti pín ẹrú ńgbà tẹ wà á fẹ̀sílẹ̀ ti sè. ẹ mú jọ́sìn ní Islam wa irọ́ láti tẹ́lẹ̀ ìjẹ́ lórí ti jẹ́ wọ́n ti sọ pé alùpàá yẹ kó làtúbọ̀rẹ́ ló wọ́n sí ilẹ̀ tába tó wọn ti sẹ́fún Islam kọ̀ ọ̀nà ẹ̀ka làásù wọ́rẹ̀ rẹ̀ sílẹ̀ tí mo bá tọ̀ máa ti tẹ̀sí Islam kò lè kọ́ ọ̀nà tó ń bàjẹ́ bẹ́ẹ̀ tẹ̀ níbi ẹ̀ka pàkíyèsí ti kàn. àwọn tíra tó wà náà pọ̀ tó fi ṣàlàyé àwọn àbá kan lè especially báyà kò wáyé mẹ́sì wọ́n ti àwọn tíra kọ́ wọ́n ti ń sọ̀rọ̀ nípa pé àti bọ́ọ̀dọ̀ ìta bá kópa nínú ètò ìdìbò oríṣiríṣi tí wọ́n ṣe nígbà yìí àwọn ẹni tí wọ́n máa lọ rẹpírẹsẹ̀ntì níbẹ̀ àwọn tí wọ́n mẹ́sìn rárá yìí lẹ́sìn ọ̀kẹ́lẹ̀ lágbáwá yìí èyí tí àwọn tí èso mùsùlùmí bá wà tẹ̀sí nípa bíi sóríà bíi jordan náà ẹ̀rí minority làwọn ilé ẹ̀ máa jẹ́ tó àwọn ẹni tí èso mùsùlùmí tí wọ́n rí báyìí èyí tó àwọn mùsùlùmí tí ọ̀lẹ́sìn tí wọ́n máa ń pè ní ẹlẹ́màlíyò àwọn tó yẹ kí wọ́n pèlè ìsẹ̀kúlárì ibi ẹ̀sìn ọgbọ́dọ̀ papọ̀ mọ́ òṣèlú fáwọn ní ọmọ lọ́rọ̀ pẹ̀lẹ́. tó táwa làwọn fẹ́ pè sí kọlọ rẹ kọlọ ó lọ lọ kó máa bẹ̀ àwọn làwọn tó máa ń pè ní alìsílámìyò alìsílámìyò làwọn ẹni tó jẹ́ yé àwọn dábòbò tó bá balẹ̀ sílẹ̀ lórúkọ ẹ̀ka lórúkọ islam wọ́n dá political party sílẹ̀ lórúkọ islam igi táwọn náà bá dé bẹ́ẹ̀ àwọn lọ fight fún islam náà bá gbé òfin kan dé náà bá tako islam àwọn fight fún irú rẹ̀ ló ń ṣẹlẹ̀ ní kuwait especially kuwait kò dá islam wọ́n lè gbé irú rẹ̀ wọ́n máa kọ́ síra rẹ̀ lórí ìgbé akópa mẹ́ lójú àwọn akópa mẹ́ àwọn èèyàn tí gbogbo tí èsì òfin ọlọ́run ni wọ́n mọ̀ mú bẹ́ẹ̀ wá lórí èdè wa the same thing iná ìlú àwọn Jordan wọ́n ní kíní kan jẹ̀mọ́ ayé tó ń dá ẹ̀kọ́ sí ti dá lórí à tó ní kúwèé àwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan yìí bàtú wọ́n tẹ̀ ṣe àfikàrù àbí àwọn gbé lọ irú eléyìí ni wọ́n kọ síra ìlú lórí tí wọn máa fi sọ ibi ẹ ẹ kó pa bẹ kódà kó ti democracy náà ni bàbá dọ́ọ̀n ẹ ti ta àwọn ẹjọ́ lẹ́sìn láàyè láti yóò mú wa kíní kẹlẹ̀ yóò mú wa gbogbo sí làtà ń kọ bóyá táwa lè máa tẹ́lẹ̀ fi fún àwọn èèyàn fún wa náà tó náà lè máa fẹ́ apply lórí nàìjíríà ibi tẹ̀ bá kó pa bẹ àwọn tí èsì kíní kan náà lọ bẹ àwọn tí èsì kíní kan náà lọ bẹ tọ̀ ń nà tọ̀hún gan sí àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lọ yìí ọ̀dà because láti dọ́dá sí lọ́ọ́ wé nìyà Islam ò mú arimu wa torí máa ń padà parí sí àníyàn ìyàn náà torí pé àwọn ọmọ sọ fún wa láwọn tí ọ̀lẹ́sìn pé àtúntò tó kọ̀ọ̀ṣẹ́ mi pé constitution yìí ti gbogbo èèyàn lọ ẹ̀yin ọba àjẹ́ pé Kùránì ọ̀tún náà lẹ́ka àwọn tí ń jẹ́ mùsùlùmí náà nípa wọ́n máa sọ fún wa yìí pé constitution of way ó ti gbogbo èèyàn lọ. Ah, ah, kìtàbù àtúnlẹ̀ táwọn sọ pé ṣé àwọn tí wọ́n fi constitution lélẹ̀ tó wọn ò rí kìtàbù àtúnlẹ̀ ok ìgbà tẹ́yìn dán ṣẹ́gá ẹlẹ́fẹ́ ṣẹ́gá fún Islam àríyànjiyàn ni wọ́n padà parí torí ẹ̀ṣẹ̀ bá ka ìṣù ìbẹ̀ dáadáa ẹ̀rí ti from time to time kò ní jìnnà wọ́n ti sọ́ọ̀bù parliament yẹn torí àríyànjiyàn wọ́n tún ti sọ́ọ̀bù ẹ̀ pé bóyá wọ́n padà ráwọn ẹlòmíì kó the same thing náà ló máa ń ṣẹlẹ̀ ní Jordan àwọn ẹni tó fẹ́ ṣerú ẹ̀ náà ní Egypt wọn à rí ṣe gbogbo àwọn ẹ̀kọ́ àmì ìsinmi ọ̀rọ̀ yẹn gbogbo ẹ̀ náà wọn ò rí kàkà sí i níta wàá fẹ́ wá fàyọ̀ lọ́ba jẹ́ pé kìí ṣe ń kọ́ sí àárọ̀ lé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń tí wọ́n fẹ́ wá lórí rẹ̀ wá àmì. níbi bíbá yìí ṣe ń ṣe democracy ta lẹ́yìn náà tẹ̀lé kájúbí lọ́jọ́ lùmọ̀ ìsìlámù dájú tó bá ti di ọ̀sọ̀ pàtẹ́kì ó ti di wọn ti gbogbo wọn fífẹ́ ní nàìjíríà if you go to the Quran chapter five verse five and the tradition was collected on the authority of the norm say Allah be with you that ah make you ó yẹ ká mọ àwọn àbọ̀ ètò yìí ibùn gan gbogbo tíra tẹ̀ wọ́n kó wá yẹ fẹ́ apply ọ́fíìsì tẹ́ fi máa kọ tíra kẹ́ ẹ̀yẹ́ lọ dìbò ẹ̀yìn náà tó tẹ̀ bá fi bẹ́ẹ̀ àwọn ta lẹ́yìn náà gan wọ́n ti ní àwọn ẹni tó jẹ́ pé bóyá wọ́n kájú ẹ̀ wọ́n rí kàkà sí torí pé etí ìbàjẹ́ bá fi ìbàjẹ́ ní ọ̀bà lọ òfin tẹ̀lé àdìrẹ̀ máa bọ́ ní lẹ́yìn náà ti ṣe democracy àwọn òfin tó kàn sọ ike islam kí ló dé sẹ́yìn mùsùlùmí wá fẹ́ sọ di islam ẹ̀yìn ti lẹ̀ kìí ṣe islam democracy kí ló dé sẹ́yìn ọmọ adara islam dẹ́mọ̀ pàtìkù ara ń jẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ tó ń torí ṣe eléyìí báyìí tó bá wọn kọ́ ọ̀n bá ń gbó jẹ wọ́njẹ rẹ lọ́sibítọ́ bá fẹ́ wà lánàá kọ́ máa ń lẹ̀ islam mọ́ kí ló ti ṣe mùsùlùmí ó ti ṣe mùsùlùmí báwo ìtúsẹ̀ ìtúmí nìyẹn ẹ̀rú ń bà wá tó tó bá tẹ̀wá ló tẹ̀ náà lọ́wọ́ tí democracy náà bá mi lọ bẹ́ẹ̀ yóò kú kọ́mẹ́tì bá lọ́jọ́ fún ọjọ́ kẹlẹ́ àgbéyà eléyìí tẹ̀lé tó jẹ́ tọ́ wọ́n ní ojú wo ni Islam ti wọ́rọ́ bọ̀ máa ń lò láǹfààní kó tètè burú bẹ̀ lókùn gbàtí ọba ti lórí. òní ìyórí láti kọ́mínà òní ìyórí láti kọ́mínà wọ́n ti kọ́mpútaráìsì ọwọ́ ọwọ́ náà yóò sì máa lọ òtọ́ bá ti dé sílẹ̀ nígbà tó ti gbé ìgbà ẹ̀ka tẹ bọ́sì ni yóò ti dé lópin ìgbà tí wọ́n bá ti lórí fún òkú tó burú kẹ́ tí bá ti lọ fún gbogbo bọ́sì náà gbogbo èrè náà tẹ bá ti dé orí fún bẹ́ẹ̀ òtítọ́ bí èsì ti dé ní ọ̀dọ̀ ọ̀dọ̀ ìjọba wọ́n ní kí ìtumọ̀ kádà ìtumọ̀ rẹ̀ ní sọ́nà kọ́ lẹ̀ pé ó ti ọ̀ àti tí wọ́n lọ sí tí ò ní dà yéésù orí o èsì ò bá pè lórí kọ́ ọ ó tọ́ bá lówó pèrè lọ́sọ̀ orí rẹ o orí tí o bá máa ń kọ́ àwọn títà sí ilé kádàrà kádàrà kádàrà ẹnì kan ìtumọ̀ kádàrà ẹ̀ lónìí ọlọ́ọ̀nì kan lọ́mọ ọ̀tọ̀ kọ́ lẹ̀ fà lọ́kọ́ lọ́ọ̀dì ọjọ́ alùpùpù gba kádàrà bọ ẹnìkan sì lè yí kádàrà rẹ padà nǹkan tí wọn náà sì lè yí kádàrà rẹ padà ọ̀là tó a ànábìlì náà yọ ọdún kádàrà ìtẹ̀tọ̀ a kò sí kó lè yí kádàrà padà ọ̀là náà máa ti ń kàdúrà kádàrà bó o lè yí padà sí dáadáa tọ́ eléyìí jẹ́ bàbá wọ́n ní sáà ní ma sọ̀dá tó làákù papọ̀ mọ́ sọ̀dá tó tó mọ́ rárá o àgbọ̀dọ̀ pa áfìrì papọ̀ mọ́júmọ́ àgbọ̀dọ̀ pa áfìrì papọ̀ mọ́júmọ́ àmọ́ alẹ́ papọ̀ láti gbọ́rọ́ papọ̀ máa alẹ́ pa mọ́kìrì papọ̀ máa rìn dà àmọ́ asọ́kù ìtọ́jà rẹ̀ tó bá tẹ́lẹ̀ la wà kámọ́ máa tún pa áfìrì papọ̀ mọ́bọ̀ àmọ́ alẹ́ pa mọ́kìrì papọ̀ máa alẹ́ rìn dà ojú ti rọ̀ gidigidi láyà ẹ̀rọ mọ̀ká mọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí ò látàrí ìbéèrè sẹ́ni kan á béèrè báwa bẹ lọ ọ̀nàbẹ̀ ṣe tó kúbà lọ́jọ́ jùmọ̀ nítorí pé ọ̀dà dá èèyàn mú gbogbo nǹkan ọ̀sìn kú nǹkan ọ̀gbìn rọ báwa bẹ lọ kọ́ lọ ọ̀rọ̀ ọ̀nàbẹ̀ ṣe gbọ́wọ́ sókè lọ́nà tí wọ́n bá tọ ọ̀rọ̀ òjò kí máa gbọ́wọ́ sókè débi pé ìhun àbíyá rẹ̀ kò kú òun ní báyìí àtìgbà tí gbogbo ẹ̀wọ́ rẹ̀ tó kú òjò yìí wọn rọ títí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tó tún dé ọ̀sẹ̀ tó tẹ̀lé tí wọn tún máa dé ọkùnrin yìí kan náà tún wá gbàgbá náà tún sọ fún bàbá rẹ tọ ilé wo gbogbo àwọn ọmọ yìí náà wọn tún kú báwa bẹ lọ ètò tó kọ́ kọ́ dá òjò yìí o àmọ́ kọ́ kakó láàrin ìlú nàìjíríà ẹ̀dá sọ̀rọ̀ wọlé àwọn ọmọ yìí tó kọ́ lọ́ọ́ kakó láàrin ìlú Madina wọ́n máa rọ̀ títí ìlú ànábìsọ̀ pé hawa alayna wala alayna wọ́n lọ má rọ̀ lé wa lórí má máa rọ̀ táyì ká bẹ́ẹ̀ ló ti ta ní ti ta ní ti ta tí òbí rọ̀ má ní òbí Madina ní rọ̀ ní gbogbo tòbótò ti wá rọ̀ tó níjọ́ júmọ̀ àkọ́kọ́ tí tuntun rọ̀ ní júmọ̀ àgbẹ̀ ànábìsọ̀ pèsè lọ́dọ̀ láti làásù ìgbàlódé júmọ̀ àgbẹ̀ yìí rẹ̀ làwọn olùmọ̀ àgbà pé wọ́n kì í pàjùmọ̀ àpapọ̀ mọ́ àlàáfù ṣùgbọ́n ẹni pàjọ́ àpapọ̀ mọ́ àfù tó bá gbórí àtúntò wa àwa ti wá tó ìṣòṣò láti ìdúmọ̀ alẹ́ yìí kan orí ìrìn àjò la wà tá a ti délẹ̀ à ń sì lọ náà a máa ní ká tó sọ láti ṣé bá ti sọ láti ìdúmọ̀ ẹ̀ gbọ́dọ̀ sọ láti wà á lẹ́yìn lórí lẹ́yìn bá ti mọ̀ pé fẹ́ pa ápùlù ẹsẹ̀ ní orin yẹn rákà méjì áfúrò rákà mi ẹsẹ̀ ní gbọmọdúnlájú ẹ lọ wá gbìgbà ẹsẹ̀ tó bá ti tẹ ẹ lọ́dọ̀ nítorí wá ti wá fún ẹsẹ̀ túmọ̀ àkọlé ìmọ̀ ẹsẹ̀ ló di àkókò áfúrò kẹtó ṣe sọlá tó áfúrò ní ìjọba wọn ní kò láti máa gbẹ ní kéèké omi sí Islam mọ n kí ọdún ní ẹsẹ̀ Islam Islam ìjẹ lórí ilé wa kọlọ mọ sẹni pẹ̀lú ìrọ̀lẹ́ lórí mi tó ẹsọ ẹjọ lọ máa ìgbà mi ẹ̀ mú wò ní sọ nípa ìsìlámù ẹ̀ tó bá jẹ́ pẹ́lẹ́ tó kiri yóò yọ mú wò ní sọ abúlé tó wà ní kiri yóò rẹ̀ tó pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ sì bẹ́ lọ kọ́lọ̀ jọ gbọ́kọ́ gbà tí ọba gbọ́ tí ọba gbà yìí gba aládàbẹ̀ ẹlẹ́yìn wa yéésù tí yín kúkẹ́ sí láti rẹ̀ kọ́kọ́ tí yín kẹ́kọ̀ọ́ wọ́n ti bí àkúdà ayà wà kò sí ẹjọ́ bá fi kúkú kú ó ti jọ́ tó ní àkúyà rẹ̀ ẹnì kan ní kó tó jáde ní sàárè àkókò bíi péjọ pé dà sí yàmà àfẹ tó bá dákú tó bá dákú tó bá tọrọmù ó rí ara rẹ̀ tó jáde kó tó sàárè rẹ̀ ní. ọmọkẹ́ nìkan ti kó tó wọn padà wá ní rọ́ọ̀mù eléyìí tẹ́ nínú àwọn àtọ́jú yorùbá máa pa wọ́n lè sọ pápúdà yà kan wálé anikọ wọlé kọ wọlé ó dúró tàyè ọba dára adé kí ló wọlé níta ni máa dúró tẹ́lẹ̀ ẹgbẹ́ ṣètọ́n orí ṣètọ́n ti lágbára òsì bí ṣètọ́n ti lè yàwó rárá rẹ̀ ó lè ṣe ra rẹ̀ bọ́ bá ṣe fẹ́. ìdí nu ló jẹ́ pé nígbà tó bá lọ pariwo ní ìsàrí ẹ̀ lójú ẹ̀tọ́ pọ̀ sẹ́ni kọjá yóò lóhùn òkú jẹ́ pariwo. padà wá bí lọ́la kọ́ wá gbé sí ìdọ́gbọ́ àtúpọ̀ àmọ́ náà ṣètọ́n ni ṣètọ́n ni lọ́dà tẹ bá ti di ẹ̀ bá lẹ́tà lórí ìsàrí ṣètọ́n ni lọ́kọ lẹ́tà rẹ̀ ìdìbò tẹ̀lé ìyàwó ọ̀gbọ̀ngbọ̀ ó ní wọ́n ti múrò àwọn lẹ́tà bẹ́ẹ̀ wá fún wọ́n ti mú wá fún un débi tó mọ ọmọ máa ń dra yìí ní ìtọ́nù bẹ́ẹ̀. tó eléyìí jẹ́ bó ti jẹ́ nù. wọ́n lé tó bá tó bá tó bá kó ìyá rẹ̀ tó bá kó ìyá rẹ̀ tọ́ka fún tọ́ka fún débi pé ó ti bẹ̀rẹ̀ sí àfẹ́ ìyàwó kọ́ àkọ́kọ́ ẹ̀ ọmọ kíkà fúnpọ̀ kà fún gbogbo akọ̀lẹ̀ bí àfẹ́sì àfẹ́sì ẹ̀ fún àtìyá jọ́sùn ní àfẹ́sì ìyàwó àbí ìyàwó jálájẹ torí pé àwọn ìyàwó mi náà gba ni wọ́n fẹ́ nígbà tí káfí ìyàwó kú mo rò pé yé wa oríkèémí tí wọ́n fẹ́ ní ìyàwó mi sọ sọ pé tẹ ní ìyàlá yìí lọ́pàá yà rẹ̀ nípa yà rẹ̀ mo kọ́ fẹ́ fẹ́ yàwó ẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ kó o fi àmọ́ challenge ńlá ni wọ́n á gbòde ọkọ rẹ tó bá sì ní ìyàlá yìí ó yẹ kó fi hàn fọmọ rẹ ní ọmọ ilé rẹ jáde má jẹ káàánú ìyá ọkọ rẹ àtọkọ rẹ ọdàrú nítorí kò sí bí ó ṣe dàrú wọn náà ó sì dánwó ẹ̀yìn ìyá náà bẹ́ẹ̀ ṣe fẹ́ fún ti sọ́mọ ti ní ọkọ tiẹ̀ náà ní ndị sí ndị ọmọ yẹn lọ́dọ̀ sí i ọ̀pọ̀lọpọ̀ ìyá náà ni wọn ìyá burúkú ni ìyá ìdí nu tó ti jẹ́ pé wọ́n máa ń fi àwọn ìyá mi nígbà tí ọmọ wọn bá fẹ́ lọ́kọ̀ ó ọkọ pé àwọn ìyá náà ẹtún jẹ ẹni agolo mílíkì mọ orí yìí o òkè káwọn máa jẹ pàmò lásán àwọn ìyá tó jiná mi bẹ ẹtún màsí kọ yẹ gbàgbéyà rẹ ẹtún màsí kọ yẹ gbàgbéyà rẹ lẹfẹ ìyàwó rẹ àti ìyá rẹ gbọ́dọ̀ ti àkọmọ sí lẹ́yìn ìyàwó rẹ lóṣù ìyàwó rẹ torí pé ìyàwó rẹ yóò rìn ìyá rẹ kọjá síbọ ó lè padà lọ ẹ kọ lọ bá ìyá rẹ máa ẹ dákun lọ lọ ẹjọ́ kan yóò rí ẹ̀dá kan ní orí ọkọ̀ lórí ọ̀sọ́ pé ìrìn ẹsẹ̀ ẹ̀dá kan ní orí ọkọ̀ yóò sì yé ìyá tó mí tó mí ní pẹ́ẹ́bí ní ọ̀sán ọ̀pọ̀ ẹ̀sẹ̀ tí mí ní pẹ̀lú nígbà ẹ̀ka tó ìṣá àbá yóò yé ìyá lórí pé ìyá wọ́n ti dáyé láti ṣe ọ̀rọ̀ tó sọ yìí wọ́n sì ní kọ́kọ́ owó àwọn. wọ́n ní kí ni ìdájọ́ bá máa ń ṣe àdúrà lẹ́kọ̀ọ́ nípa náà lédè kejì lára ó kó orí kalẹ̀ láti lè gbàgbà lọ́la nàìjíríà láyé ní gbàgbà àmọ́tàgbà gbàgbà yìí ní abọ́ àná àbọ̀ òṣèlú. wọ́n ní bàbá àwọn ti jà níyà wọ́n wá sọ fáwọn ọmọ gbogbo kan tí ti jà níyà wọn lè yọ mí. kọ́mọ fún ọ náà yọ mí. ìjà níyà mi àti lẹ́yìn táwọn ẹni ti kú pẹ̀lú one thousand one hundred and fifty years sẹ́wọ̀n pé bàbá bùdá ayé àtàwọn ọdún náà ọ́fẹ́sì àtẹ́sì àbúdá ayé láti ẹ̀sìn wàá kọ́ lẹ́yìn one thousand one hundred and fifty years tó ti kú ọwọ́ agbẹ́tọ̀ láti bá ti wá fún ẹ gbọ́ irọ́ táwọn ti dìjà ní pàmì lórí rẹ̀ náà làwọn jẹ kàlífà làwọn jẹ mọ̀tà àyà irọ́ irọ́ ọ̀dà irọ́ ọ̀dà létí kárakáta kọ̀dà báwo wá ní jẹ ọ̀dà rárá ọlọ́mọ ti àlọ́ mi tòlẹ́ ọ̀la ti wá rí rẹ̀ yóò rò pé sí ìlànà lọ tó fi akọ pé ọmọ tí ọba ti fi sọ̀rí kọ̀ wọ̀ lè yọ ọtí ẹgbọ́ ẹgbọ́ ìwọ́dọ̀ ẹgbọ́ fi sọ̀rí kọ̀ lẹ̀ fún tuntun nàfọ̀ ọmọ lọ fún tó lẹ́ pé ọgbà ọjọ́ ló ti fi lẹ́jà rẹ̀. ìbẹ́ yìí sọ̀kú èyí lè ti sọ̀rí kọ̀ ẹ̀yà tí èèyàn bá mọ ọmọ ní dáadáa ẹni tí ìbá rẹ̀ ní dáadáa ló ti sọ̀rí kọ̀ lójú ọ̀nà sọ̀rí kọ̀ nínú ìsọ̀rí kan ọ̀hún ṣe bèrè wọ́n ní torí pé mẹ́ta ẹ̀lẹ̀ jẹ́ ìkọ̀wọ̀ tẹ̀yà wà nílẹ̀ máa àpà wọ́n ní gbogbo ẹni tó bá fi èdè àpọ̀ ọwọ́ alákọ̀ọ́lẹ̀ ọ̀dẹ́ sọ̀rọ̀ orí náà ẹni bẹ́ẹ̀ torí tó bá fi ṣé ìwé rẹ̀ pé báwo ni ìjọba ẹ̀ ti jẹ báyìí kí ló dé tó fi jẹ báyìí tó ní sórí tó bá dàbí ọ tó bá jẹ́ pẹ̀lú tó ti fi lẹ̀ wọ́n lọ fi ṣé ìwé rẹ̀ lé nínú sọ̀rí kọ̀ọ̀kan ní píríncípù mi wọ́n ní mo rí adẹ́ni mo rí ayẹ̀kúnà kẹlẹ́mẹ́ ayẹ̀kúnà bẹ́yìn ayẹ́dẹ́ ìkẹyìí kẹlẹ́mẹ́ ìkẹyìí bẹ́yìn ayẹ́dẹ́ ìbáṣẹ́rẹ́ wọ́n ní mo rí níwájú tẹ́wò rẹ̀ bí òkú lọ́gbọ́dọ̀ máa ṣe níwájú ẹni tẹ́wò rẹ̀ tó kù náà rúra ìrù àbóṣe kò áwájú tẹ́wò kọ́rọ́ mi tí tẹ́wò bá ti sàn oríṣi àbá òkú ẹtí máa ronú dáadáa tó lè sọ yìí torí abẹ náà bá wọn ẹni tó ti wà abẹ kọlọ̀ bá wọn yọ wọn lálàáfíà kọlọ̀ bá wọn kó wọn wọnú súnà lálàáfíà tó wọn lẹni tó jẹ pọ ọmọ lágbára ó sì máa tíra ká ṣé olùkọ́ni máa dáka tíra kó fi máa jẹ́ olùmọ̀ àbọ̀gbọ́dọ̀ lọ pẹ́ kọ̀lọ́ bẹ́ẹ̀ tẹ̀tẹ̀ á pẹ́ kọ̀lọ́ bẹ́ẹ̀ tẹ̀tẹ̀ ni á pẹ́ kọ̀lọ́ bẹ́ẹ̀ nítorí àwọn oríṣiríṣi ìṣòro tó ń ti bá pàdé láyé yóò kójọ nínú ìdánilẹ́kọ̀ọ́ wákàtí díẹ̀ yóò tà fún wọn àwọn wàhálà ọdún mẹ́wàá wọ́n wà á mọ̀ láàrin wákàtí mẹ́wàá tó bá jẹ́ pé wọ́n nìkan náà lọ fẹ́ o lè ṣe wàhálà òkú ọdún dípò ọdún mẹ́wàá tó o sì lè má rí olùdókítọ̀ rìn lẹ́yìn ẹni tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ olùkọ́ òun ló kẹ́kọ̀ọ́ wọ́n ní torí kẹ́kọ̀ọ́ bí ẹni ó dàbí rẹ́ bí ìbí bí bíjà ìbí ni ìmọ̀ àdókùn ìmọ̀ àdókùn torí ẹ̀ talọ́kọ̀ wọlé lágbàdà talọ́kọ̀ náà lágbàdà talọ́kọ̀ náà lágbàdà tó bẹ́ẹ̀ kọ̀ lórí torí gbogbo ẹni tó bá lò fẹ́ dárò kọ́lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam àti tèrè ọ̀pọ̀ tó ń àwọn pé mo kàní kalama mo kàní sẹkẹni tó bá débẹ̀ gbogbo lánàá wà lòlùmọ gbogbo lánàá wà lòlùmọ abẹ́yẹ ọ̀pá ti jẹ́ lánàá wà àwọn lánàá ilé lè ti wọn èdè tí wọn gbogbo táwọn ń kà náà sẹkẹni táwọn tẹsẹ̀ máa làágùn èdè wọn tó máa ń kẹ kàwé nínú nínú kíláàsì ẹ bá wà ní ẹ̀kọ́ lẹ̀ lábá bọ́mọ lábá mi ti máa bá ìwà áfíríkà mi kọ́ ọmọ òwe kà ọmọ òwe kékeré gbé mi kọ́ kiri wọn máa kàbí kàbí kó lọ́kọ́ yìí kò sì túmọ̀ sí kòní mà. wọ́n bá bẹ̀rẹ̀ sí sàlàyé wọ́n bẹ̀rẹ̀ sí béèrè ó lè gbogbo àwọn áfíríkà european american àwọn onínáwọ́ àwọn náà mọ̀ olóko lórí ìṣèjọba tó báyìí. àlọ́ tó o túmọ̀ sí pé kí èsì tó tó àkíyèsí yorùbá wa ni tètè nípa ti gbélé yorùbá ó túmọ̀ sí gbólú mà ìṣẹ̀lẹ̀ wa ń sọ ẹ́ fífa yorùbá kálà kálà lórí táwọn ẹ̀tọ́ máa mọ̀ ń kò sí yorùbá máa ń fà á yọ gbogbo ọ̀dẹ̀ ẹ̀dúnlẹ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ tíra ká ọmọ ọgbọ́dọ̀ lùmà ọgbọ́dọ̀ lùmà gbọ́dọ̀ kó títí àwọn lùmà ọ̀sọ̀ kí ni wọ́n kọ́ kí ni wọ́n kà èyí wọ́n kọ́ ni wọ́n kọ́ ọba ti kọ̀ ní mà bí àwọn ẹni tó jẹ́ kí wọ́n kọ́ kí náà ọkà bẹ́ẹ̀ àbọ̀kà bọ̀ wá ní orí láti tẹ̀síwájú wá nínú wọn kọ́ dámíà àìsàn ń kọ́ ni wọn kọ́ bẹ́ẹ̀ ò débẹ̀ rí ò débẹ̀ rí ọ̀dà kàmà ọ̀dà kàmà nítorí pé téèyàn bá ti lè rí láyé ìfẹ́ máa sọ̀ dáadé mo rò pé yé wa tíkẹ́nìkan ní ìsìn ní ìsìn kọ́ ọkọ̀ òwú ọwọ́ àwọn àbájá gbogbo agbìyànjú gbìyànjú gbìyànjú kó fẹ́ wọ irú à lórí wọn gbogbo ẹni bíi márùn wá jókòó wá gbogbo àgbàdìjà ìgbà wà ní UI tó ẹ ní department wa. Eh, pọfẹsọ ọlágbádá gbọ́dọ̀ ní analyse ẹni tó bá tó bá tẹ wà lọ́dọ̀ wa jọ ta wà ní eh, dada tó sí pọfẹsọ ẹgbẹ́ lọ́rọ̀ ẹni kan ní òdodo nígbà tá a ti ẹjọ́ ta lọ outing kiri o ti wá ní gbogbo yín ní ọmọ ìlú ayé. kí ni wọ́n kọ́ ìlú ayé kí ni wọ́n ìlú ayé. ìtọ́ wà ń bẹ wà ń bẹ o ò dé bẹ̀ olódò o torí ti ilé ìfọ̀rọ̀ ní ìjọba yẹn nítorí wọn bá ti ní ìṣe àbí tí òní ti tó túbọ̀ ọmọ lọ́wọ́ kó ní oṣù mú yóò mú lọ́tà lórí ẹ̀rọ lọ́wọ́ bá tó fún wa ní ẹ má kó sí ti àwọn ẹ̀tọ́ mọ́ kódà ìwọ ẹnu rẹ fi mú ju ẹ̀tọ́ mọ́ ọmọ òfin kò ní sọ̀rọ̀ kò ní ta ẹ̀tọ́ mọ́ lọ́mọ́ ẹ̀tọ́ mọ́ lọ́mọ́ ẹtí wò sí mọ́ lọ́wọ́ mọ́ lórí ìṣẹ̀lẹ̀ ẹ má kó sí ti àwọn ẹ̀tọ́ mọ́ ẹ̀fẹ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ ẹtí wọ́n bá ti kọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n náà ti má ń ta rẹ̀ tẹ̀lé ìjẹ̀bùsì ọlọ́kọ́ má bàjẹ́ ọlọ́kọ́ tún gbogbo wa jẹ́ ó mú wa ní má mà lò ó tún àwùjọ wa jẹ́ ó jẹ́ kí islam tún bọ̀ ráyè tó kù ọlọ́wọ́ bá tún lè wa jẹ́ sáyà ó lẹ̀ ẹ̀ àti ìsìn àwùjọ wa sùhàn sọ́kọ́ mùhàmmad aṣèjọ ìsìn àti ìsìn àti ìsìn àti ìsìn àti ìsìn àti